وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته قال الإمام أبو زكريا يحيى بن شرف النووي عليه رحمة الله باب الإسراع بالجنازة عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أسرعوا بالجنازة فإن تكوا صالحا فخير إن تقدمونها إليه وإن تك سوى ذلك فشر تدعونه عن رقائكم متفق عليه وفي رواية لمسلم فخير تقدمونها عليه وعن أبي سعيد الخدري رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يقول إذا وضعت الجنازة فاحتمل الرجال على أعناقهم فإن كانت صالحة قالت قدموك وإن كانت غير صالحة قالت لأهلها يا ويلها أين تذهبون بها يسمع صوتها كل شيء إلا الإنسان ولو سمع الإنسان لصعق رواه البخاري أرضى الله àtọrọ ìkẹ́ ọlọ́run àánú rẹ̀ fún òṣèlú Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní tẹ̀síwájú Thank you. ní ìtẹ̀síwájú bí tí a bá ọlàyé nínú tíra al-imam abu zakariya yahya ibn sharaf an-nawawi pẹ̀lú ìpínlẹ̀ láfíà jù àwọn mí ní an-nawawi an ń tí olóòkọ bá pẹ̀rẹ̀ olóòkẹ́ wọ̀n jù ó ní annawawi pẹ̀lú àkọọ́lẹ̀ èyí tí a rí fẹsẹ̀ múlẹ̀ dọ́dọ̀ al'imamu nawawi wọ́n yí kọ́wọ́kọ́ wọn ní annawawi bó jẹ́ wípé ó wọlé nínú ètò kápò ní annawawi nùháìfù nísbà ṣùgbọ́n bí olóòkọ́ ṣe máa kọ́ oná ní ànìyànwòwí látara wípé nùsà tó ń dọ́lọ́wọ́ tèmi ó yàtọ̀ sí nùsà èyí tó wà lọ́wọ́ yín nùsà èyí tí bẹ lọ́wọ́ mi ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdíìsù kájá níbẹ̀ so níbi indoctor by gbà tí wọ́n tẹ̀ ó súnmọ́ kó sì wípé ọ̀tọ̀ òun mọ̀tọ̀bà yìí òun ló ti wáyé so tó bá rí bẹ́ẹ̀ hadith eléyìí tí a ń kà lọ ní jẹjọ nínú nuskha mi àwọn hadith mi ti ká tó bọ́ sí báàbù yìí kí afẹ́nàánú mọ́lálẹ̀ ṣùgbọ́n tó dáa jù ní pé ká lọ sínú nùsà eléyìí tí ó gbé àwọn àdìtì tó sẹ́kù lábẹ́ báàbù ma yukrahu fi salatil janaza ká tó wá lọ bọ́ sí báàbù a fẹ́ wọ̀nà ẹ̀ àwọn àdìtì ká sì ń bẹ lábẹ́ báàbù ma yukrahu fi salatil janaza tí a bá gbàgbé aṣọ fún àìpé min hosni tertibil kitab ayé kitab riyadu salihin nínú dáadáa àgbékalẹ̀ àti kátó ọ̀rọ̀ kó dọ́gba kó ṣe rẹ́gí ọlọ́wọ́n bá fi eléyìí kẹ́ al-imam an-nawawi tí èèyàn bá ń ka tírà riyadu salihin títò kìtàb abuwab títò náà ó kí a bá wo kìtàbù ìyádàtìl mari kìtàb àwọn àkójọpọ̀ ọ̀rọ̀ èyí tó ní ṣe pẹ̀lú ìlọ́mà bẹ aláàrẹ̀ lábẹ́ gbogbo àwọn báàbù báàbù báàbù báàbù tó ń شعري حسن الانسجام وجودة التنسيق حسن الانسجام وجودة ماذا التنسيق حسن الانسجام كي إن كانوا كون كنقراوة كدا نكي كنقراوة كنقبني الانسجام وجودة التنسيق التنسيق بمعنى التنظيم كاتون كا كبو على بعض يلي وفي جنك الإمام النووي من الشيخ المتوسعين في رياض الصالحين جاجا بنتي الإمام مسلم من صحيح مسلم إذا لك كتاب عيادة المريض بيدي على عليه àwọn báàbù tó ń bẹ lábẹ́ wọ́n kọ́ bẹ̀rẹ̀ lérí wípé ládájú ń bẹ níbi jíjẹ aláàrẹ wù tàbá lọ́dọ̀ aláàrẹ kí ni kàtà ṣe tó bá súnà báàbù kàní wọ́n wá ń lọ lórí báàbù yẹn torí pé àárẹ̀ ó lè já sí ikú ó sì lè tí ààrẹ bá wá já síkú lọ́gbẹ́fẹ́ báàbù tó ń bẹ lábẹ́ kìtàbù ìyádátù maris ibẹ̀ náà náà ti wọnú báàbù tó ní sí pẹ̀lú jẹ̀nẹ́zà afẹ́rẹsókù láàrin afàsọsí láàrin agbẹ̀lẹ̀sí tẹ́ni so lábẹ́ kìtàbù ìyádátù maris wàkọ̀dìyẹ́sà oníbẹ̀rẹ̀ wa lè máa bèèrè pé kí ló dé tún òfin ní kìtàbù aljanaza kó dúró lọ́tọ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfó onímọ̀ sókè àbáwọn àfá aládìsí ní ìṣe mọ́ tó tíra àtiwà ṣùgbọ́n al-Imam an-Nawawi alayhi rahmatullah wọ́n bẹ́ jẹ́ ká ṣe ìbáṣepọ̀ làwázìm tọba sọ pé gbogbo ẹni tó bá ti sàárẹ̀ náà ló gbọ́dọ̀ kùpùlà kìí ṣe lázìm láàkín bẹ̀rẹ̀nẹ́wò mọ́ ẹlà alákọ̀ọ́bẹ̀ àfáà ní fàkán ní صحيح ما جاء من غير علة وكم من سقيم وكم من مريض عاش حينا من الدهر كوزي علاقة علاقة لازمة كوزي لا يعني عتقو سبا لكم بلاي سيدي ذو يقول الإمام النووي عليه رحمة الله هو وسيد تفريق أو استقلالية كتاب خاص في كتاب الجنائز مثل ما قلت يا ديكني abẹ́ kìtàbù ìyádẹ́tìl marid لأن المرض قد يكون بريد بريدا للوفاة ó ṣeéṣe kó jẹ́ irinṣẹ́ fún kẹ̀lẹ̀ jáde wọ́n wá fi báàbù èyí tàà fẹ́ gbé ẹ̀wò yìí wọ́n ní báàbù ma yóò kọ̀rọ̀wú fi sọ láti ìjàràdà lẹ́yìn bá tí wọ́n ti sọ ládá tó ń bẹ níbi kẹ́yìn ó ṣàyídá bí bá ṣe fẹ́ kìrọ̀pọ̀n bọ́bá bá wọn kírun sílá ọgbà kírọ̀tùkà bọ́bá bá wọn jẹ́ pẹ́ ìwọ́gbà kírọ̀tù mélòó kìrọ̀pọ̀n náà nígbà tí wọ́n mọ́ládá tí ń bẹ fún nǹkan tí àwọn àfá tí wọ́n bá ń mú gègé tó bá ń kọ nǹkan ìdáyà ọlọ́run ó mọ́ ń bẹ pẹ̀lú wọn nítorí wípé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àlìsíkọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀bẹ́lọ́n èyí ní máa ṣáájú ká tó gbégèdè wọn ká tó kọ̀ǹkan kí jẹ́ bí táyé ìsìn ẹlẹ́míkàlẹ̀ bẹ̀rẹ̀ ní kọ̀ǹkan bá ṣùgbọ́n àwọn tó ṣáájú al-Imam al-Bukhari kí máa tó fi hadith kan sínú tírà yóò ṣe sàkárà tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn olùmọ̀ tí wọ́n ṣáájú bẹ́ẹ̀ bá ń ka tíra àwọn ẹ̀mọ̀rí ìdáyàmẹ́ ẹ̀mọ̀rí núwò nínú nígbàtà wa mọ̀ wípé ládàá ń bẹ níbi ká kírun sókúlà bóò láṣẹ kírun sókúlà bá bùtọ̀ wá tẹ̀lé nítorí pé nínú tó kó fìtínà báwọn yẹn àwọn ọlá tó ń bẹ fún nǹkan báyìí ọlá tó ń bẹ fún nǹkan báyìí ọlá tó ń bẹ fún nǹkan báyìí bó wá ní kẹ́yìsí àǹkan yẹn sífà nǹkan yẹn ọgọ́rọ̀ àwọn ìjọba wá àti lórí ọlá tó ń bẹ fún ọlá tó ń bẹ fáwẹ̀ àmọ́ ní ká ti rasul sallallahu alaihi wasallam na ò náà kọ́kọ́ mọ̀ ká tó wá máa rẹ̀ kà pé fọ́dùlù kan bẹ̀ ka tọ́lábùrù ẹ̀yìn káwá ìmẹ̀ ẹ̀sìn ẹwù ọlá rẹ̀ gẹ́gẹ́ tó ń bẹ̀ fún ṣùgbọ́n ní káìsí àwọn ọmọ ilé kéwú tí ó mú akhlaqul ulama tí ó mú wà fà nínú àfà rẹ̀ ni mo sọ tí ó mú wà tó ìpé tàbá pèèyàn ní oní mímọ̀ àbí akẹ́kọ̀ọ́ ìmọ̀ ó ti láwọn kankata dúró lára kò sí káìsí àmì kò yọ́ kàn máa ṣe tí gbọ́ pé ọlá kan bẹ fún wá kó lè tẹ́ lọ́wọ́ ẹni tó bá fẹ́ mọ àlàyé ọ̀rọ̀ púpọ̀ lórí eléyìí kó lọ ka síra ta'limul muta'allim tariqat àti hílíà àtàwọn síra mi bẹ́ẹ̀ min adabil muhaddithin àtàwọn síra mi lórí àwọn ẹ̀kọ́ sọ́dá fẹ́ fi múlẹ̀ nínú ọ̀rọ̀ tẹ̀rtíbù alìmọ́mù náwàwí wọ́n sọ ọlá tó ń bẹ fún akínú sókùlá wọ́n wá tún sọ pípò láṣẹ kí ọ̀sọ́kùlá ẹ̀kọ́ wà ń bẹ hada min husni kámọ́kà pọ̀ ẹ̀ ọlájúbẹ̀ fún nẹ́bílà méjì ọlájúbẹ̀ fún ẹ̀rọ kìníkà ọlájúbẹ̀ fún ìṣàrák ọlájúbẹ̀ fún ìwàgbò náà ṣe èkì ọlájúbẹ̀ fún tàyámù ẹnìkan ṣe tàyámù jẹ́ kọ́sùgbò sọ́ni ó ti gbọ́ ìdẹ́gbẹ̀ ní tàyámù ṣùgbọ́n kò mọ báwo náà ṣe ṣe ìmọ̀ ìṣẹ́ pàtàkì hátà àwọn àpáǹṣe fanfà lórí pé kẹlmatu tawhid bọ́lọ̀ la ilaha illallah àti al'ilm ayyuma sabaq èwo ló sáájú àwọn àfáàní bí kẹlmatu tawhid bó ṣe lọ́rin tó bó ṣe lágbára tó ìmọ̀sáájú ẹ̀ fa'lam annahu la ilaha al'ilmu yóò káàkà dìde mọ́ra mẹ́fẹ́ láàrín lọ́dọ̀ àwọn àfá ní wọ́n tó mọ́ ààrẹ ìdìkíra wọn ọmọ sí o táwọn ọmọ pé o ń sin táàjọ àwọn tó sáájú àjọ wọn àwádàbí wọn nígbà fi máa ń mọ ẹni eré tọ́ba ti gbọ́ ilé kí ó ní lọ ìmọ̀ ẹ̀sìn ní wá ẹ̀rì wà lágbára ọmọdé kí ó ní ṣe yahoo yahoo lórí fóònù rẹ̀ gbogbo púpọ̀ fún ẹni kó mọ́ lọ lẹ́kẹ́ lọ torí wípé ترجو النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على اليمن كورونا تمنيت أن تمسي فقيا مناظرة بغير عناء فالجنون فنون wọ́n fẹ́ ولا ọláfà súnmà ọlọ́kàmà nàkájọ́ ṣùgbọ́n òṣèṣẹ́ àwọn tó wá òkọ́ṣe wọn al'ilmu ti rí yẹn núrù min Allah ìmáyẹ̀ látọ̀dọ̀ ọlọ́ni wà núrù Allah ilá yúhúdá ìlàáṣì ọlọ́run kìí fún ẹlẹ́ṣẹ̀ mímọ̀ yẹn bọ́ bá sì mímọ̀ yẹn ọlọ́run ní fún ní lílò èèyàn lè já sí ẹlẹ́ṣẹ̀ kó nímọ̀ kẹrẹ̀gbá ah, ìmọ̀ rẹ̀ sọlẹ̀yàkúnà ilmù wà bá lan alẹ́ kí ma yẹn lè di ọ̀rọ̀ fún mẹ́lìkìyàmà ọlọ́kọ̀ọ́sọ wọn ṣèdí ìyẹn tó fi jẹ́ pé tẹ́bá tí mọ̀ pé ọlá ọgbọ́pẹ́ ọlá tí ń bẹ fún ní mọ bá ṣe lílo bá ṣe wà ní ọlá yẹn tó tẹ̀lé sọ eléyìí náà arímú jáde ká tó ka hadith ẹnu tẹ̀síìbù báàkọ́ àti tó àwọn àbúwádìí yẹn lásán a rí ẹ̀kọ́ mú jáde ń bẹ̀ wípé ìmọ̀ nípa nǹkan ó ju ọ láti bẹ̀rẹ̀ lọ báàbù máa yíkọ́rọ̀ fi sọ̀láàtì jánásà ọlá tí ẹ̀kọ́ ojúpọ̀nà kílà àmọ́ ẹ́kẹ́ tí a bá fẹ́ kírun jánásà wọ́n pè sọ̀láàtì jánásà wọ́n pè ní sọ̀lá tajawuzan tàjàwúzà kí ni mo pè tàjàwúzà wọ́n pè bẹ́ẹ̀ torí pé kò sí sùjúdù ń bẹ kò sí rùkú ń bẹ wọ̀sọ̀látù wúnà dùáwùl jẹ̀nàdà torí bá dùá náà là máa ń ṣe ìsáàtì kí ni sáàtì sàdúà agbúrò yóò hàn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn súnnà táwọn èèyàn bẹ́gilé àti bídá táwọn èèyàn ṣe kíní o tí wọ́n ń gbé lárugẹ sọ̀látùl jánásà apè ní sọ̀lá torí pé ó ní àwọn ìṣesí ìrun kan nínú tí ó sì láwọn tó pọ̀ sọ̀látùl jánásà takbiratu wà ń bẹ abẹ́ẹ̀kọ́ àníyàn wà ń surat al-fatiha àwọn àbẹ̀ ìyókù ó fi àtọ̀ sẹ́rù kò ní rùkú kò ní ṣojú kò ní tàṣáhù o ní ètò túnmọ̀ wípé ó súnmọ́ àdúrà púpọ̀ jọ̀rọ̀ lọ ṣùgbọ́n ń pè ní sọ̀lá kábàlé mọ̀ wípé ìdójúkọ kíbla wọn bẹ̀ àmọ́ àdúrà ló pọ̀ jù mẹ́ eléyìí ni òrí àwọn èèyàn nígbà ẹbá kírun tó kú

àdó àwọn olóòlè kú tó àdó àtàmọ́ ń ké sókùlá nígbàtà bá ń kí sọ́lọ́tù jánásà ìwọ́n tó bá lọ tó bá tí mọ́ lọ mọ́ lójú kí Imam Nawawi lójú wọn mú àwọn síyàk àwọn àdó àyẹn lónìrànràn wọn mú wá ní àìbò lájọ́ máa ń tò ọjọ́ kẹta ọjọ́ keje ọjọ́ kẹjọ ọjọ́ ogójì ọjọ́ àti gbàgbà ọdún kan sọ̀látò jẹmẹ́sà abá ti kí fún ẹti sojúṣe ẹ̀sì bẹ̀lọ́ èyí tó kù aláàrin infraj kónúkálùkù máa ṣe láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ láàyè ààrẹ gbogbo àjẹbá tí wọ́n rántí ẹni tó dáẹ̀ láyé ẹmọ̀ tó lọ́wọ́ lọ́gbà

kó mọ́ sí pọ́ọ̀tù ṣe kí ni o ìkórajọ àdúrà fókùn òun náà ni sọ̀látù jánásà àdúrà tó ṣe bá túmọ̀ rẹ̀ fún wa ní gbogbo tó sáájú ẹwọ bá dáhùn ṣe kún tó àdúrà wo làwọn fẹ́ rọ múra wa tó lè kún tó àdúrà tí a ní Muhammad sallallahu alaihi wasallam tọ́nà bí bá ṣe fún nínú àwọn àbíríyà almashru'a ọ̀kan náà ni إليك وعن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم أنا مبالا وإشعالهم إشعالهم صويبي إذا صليتم على الميت بوبو باتي باتي كيرو سوكولا نعم وعن أبي هريرة روى الترمذي من رواية أبي هريرة والأشعلي أبي ورواه أبو داود من رواية أبي هريرة وأبي قتادة قال الحاكم àlàyé ìrìn àlàyé lórí àdíìtì ìta kàfájú alhukum ala alhadith sabiq o lè rí tí wọ́n sọ mọ́dúnrúpá ti ká ní àmẹ́nibẹ̀rẹ̀ hadith ilé ìta kà ní jẹjọ wọ́n ní imam Tirmidhi ló gbà wá riwaya Abu Hurairah ni àti al-Ash'ari àfọ́ Abu Dawud àwọn gbà nù riwaya Abu Hurairah àti Abu Qatada al-Hakim na'am na'am ما قرأنا هذا لا وعن أبي هريرة وأبي قتادة وأبي إبراهيم الأشعري عن أبيه وأبوه صحابي حديث أبو أبو ألوبة أبو قتادة أبي إبراهيم الأشعري هنا يقبار يلقى ببارك ببارك وانصره صحابي عن النبي صلى الله عليه وسلم wọ́n ní ànábì sọ wípé anáwó sọ́lá alájẹ́nẹ́gbà ti fàkọ́ọ̀lì ànábì kí n sókù kàlá nínú àwọn àdúrà tánàbì ṣe ni wípé Allahumma kfil hayyina wa mayyitina ọlọ́run foríjì àwọn táǹbẹ̀ láyé wa mayyitina àtàwọn tí wọ́n ti papòdà nínú wa wa sagirina àwọn ọmọdé inú wa ọlọ́run bá àwọn àgbà inú wa ọlọ́run wàzákàrínà wa unfààna ọkùnrin wa ọlọ́run foríjì wa wa unfààna obìnrin wa ọlọ́run foríjì wa wà ṣá ìbìnà àwọn tá àríjọ kírùn tó kù láàyè ọlọ́run foríjì wa wà bá ìbìnà àwọn tí ò sí ń bí tájọ mọ̀yá wa ọlọ́run bá alal Islam ọlọ́ndàkùn bá wa sẹ́kù lórí islam wà mọ́ tọwọ́ fẹ́ta òmìnà gbogbo ẹnikẹ́ni tí ọlọ́n bá gbẹ̀ ẹ̀mí rẹ̀ nínú wa fàtàwọ́ fọwọ́ alẹ́lẹ́mìnàn ọlọ́ndàkùn jọ tán lórí imani o allahumma la tahrimna ashra èyí tó àkíso kùláyì ọlọ́mọdún wa ládá rẹ̀ wọ́lá tafsinna التكبيرات ماني نعم، أدب الإمام الشافعي الإمام النووي الشافعي هذا كما في المذهب الشافعي هنا لمذهب الإمام النووي ولا تكبيراتي ونماني على بطاقة سورة الفاتحة أبقى ثلاثة أعطيكني صلاة إبراهيمية ثلاثة عشر أبقى ẹlẹ́ẹ̀kẹrin aṣàdúrà fúnra wa nínú àwọn àdúrà táwọn mọ́ ń ké níbi àtẹ̀kùbírọ̀ tó zùrọ̀ ọ̀bẹ̀ á nínú àwọn àdúrà iná nílẹ̀ wa nínú àdúrà yìí ajé ká mọ̀ wípé kìí ṣe ẹni tó kú nìkan là ń fún lágbèjúwe ẹnìkan dákọ àfọ́ àkan ọwọ́ ni tẹ̀fọ́rọ̀ ọlọ́run kò foríjì bákan náà ànábì tọrọ àforíjì ọlọ́run fáwọn tó ń bẹ láyé àti àwọn tí wọ́n ti ṣe wọ̀ṣẹ́ ọmọdé àgbà ọkùnrin obìnrin àwọn tá pójú pósẹ̀ níbi ìjẹ̀nẹ́bà àtàwọn tí ò sí mbẹ̀ àwọn tó bá ti jáde láyé nínú wa tó ń bẹ láyé ọlọ́mọ bá wọn lórí dáadáa Islam gbogbo àwọn tí ọlọ́mọ bá fẹ́ mú sọ́dọ̀ bá wọn mú wọn sọ́dọ̀ lórí iman ọlọ́run mado wa ládá mọ́jọ àárín fìtínà mọ́jọ akagbápò lẹ́yìn òkú ẹn tó jáde láyé jama àdúrà wo ló kú tó bá gbogbo àdúrà tẹ ẹfẹ ṣe fún àti fún gbogbo ẹ̀yin tẹ ẹfẹ kù àdúrà wo ló kú tó nǹkan àfẹsẹ gbogbo ń tẹ́fẹ́ sọ pátá ó ti wà ń bẹ̀ èyí bẹ́ẹ̀ ni ẹ̀tún máa jókòó ọjọ́ kẹjọ ọjọ́ keje tó yẹ máa ṣe pè fún gbà gbogbo mọ́sùn lọ́rùn o sádù àlèmù láyé ń bí ìjẹ gọ́mà ní ọlọ́mọdé oṣù sádù àmì rọwáwò tẹ́rìmìdì al'imamu tẹ́rìmìdì ni wọ́n bá àdísì wá ní riwáyàtì àbí ìwòrẹ́ra wà láṣàálì wọ̀rọ̀wáwò أبي هريرة صحيح على شرط البخاري ومسلم أبا الحاكم او وني مستدرك ها المستدرك الإمام الحاكم في إمام الحاكم ثم بعد ذلك حديث كذاب من حديث من مستدرك طبعا لا لا أفلح أبو عشر نبينا الباني عليه رحمة الله wọ́n ní kálọ̀ ohun muwafaqo àjàrí lọ́bá ní sọ áhàwó alhakim wàwáfàkọ̀hú àjàrí gbàyẹ látò fọkàbà ìlú bá ní sàlálàjá ṣùgbọ́n mú járádù da sí alhakim láyọ̀ ta madàlẹ̀ في تعليق على كتاب فقه السنة عفاء الحاكم عليه رحمة الله وني حديث أبي هريرة صحيح على شرط البخاري ومسلم ولا بيس عفاء أبو هريرة وني أولى العافية لوري شرط في حديث في من لا العافية لدى الإمام البخاري àti láti ọ̀dọ̀ alìmáàmù Muslim gbọ́dọ̀ gbogbo wa ma ṣẹ́rìtù ìlàláfíà hadith lọ́dọ̀ alìmáàmù Bukhari ṣẹ́rìtù ìlàláfíà hadith lọ́dọ̀ alìmáàmù Muslim hadith ìlàláfíà tábá hadith ìlàláfíà lórí ṣẹ́rìtù imam Bukhari imam Bukhari lè má gba hadith wá nínú tírà wa ṣùgbọ́n wọ́n ló imam Bukhari tó fi mọ́ ń sọ pádìsì lálàáfíà ó làwọn fi wò táwọn fi ní ó lálàáfíà bó tilẹ̀ jẹ́ pé Imam Bukhari ó lè mọ́gbà sí sinawa kọ́lá Tirmidhi al-Imam wọ́n ni kọ́lá Bukhari asahhu riwayat hadha hadith riwayat al wọ́n ni al-Imam wọ́n ومن رواية الأشعري قال البخاري وأصدق شيء في الباب حديث عوف بن مالك wọ́n ní gbogbo àwọn ìwáyà tó tún wá wá àdísọ lálàáfíà jùlọ lórí irú ọ̀rọ̀ tán sọ yìí òun lè léyìí tí Auf ọmọ Malik tó gbà wá wà ní Abi Hurairah radiyallahu anhu qala sami'tu Rasulallahi sallallahu alaihi wasallam yaqul idha sallaytum ala al-mayyit فأخلصوا له الدعاء رواه رواه أبو داود وجل محمد صلى الله عليه وسلم فأبو هريرة وأن مضى لأن النبي صلى الله عليه وسلم كان بصوته إذا صليتم على الميت nígbàtí ẹ bá ń kírun sókùlà nígbàtí ẹ bá ń kírun sókùlà lọ́dọ̀ àwọn elédè sọ̀lẹ́ìtún fílmọ́dé ọ́fíìmù bọ́ọ̀rì ها صليتم في المضى في المضارع الماضي ìtumọ̀ ẹni bá fi ṣe kọjá abẹ́kọ̀ bí mo ṣe tún mọ́ ní ìdásọ̀ lẹ́ẹ̀tún tẹ́ bá ti fẹ́ kírùn sókùlà àbúgbàtẹ́ bá ń kírùn sókùlà tútù wo ní mo fi tún kọ́ ìdáyìn lọ́dọ̀ àwọn àfọ́ àwọn àfà tẹ́ bá ti rí ṣẹ́rùtù tó bá ti wọlé ti fíìlì mọ́bí mùdọ́rì lẹ́ẹ̀fì tó tẹ bá ti rí jásmù lam tó bá ti wọlé tọ fílùmù dọ́rí máa jílẹ̀ fìtó kátàbà ó kọ yẹ́kùtùbù yóò kọ tọba ti rí lam yẹ́kùtùbù kò kọ máa jílẹ̀ fìtó ẹgbẹ̀gbẹ̀ kò ní kọ lam yẹ́kùtùbù kò kọ ayé màkátàbà ìdàkánẹ́ ما تنوي أمرا مضارعا مدى قبل أن تلقى عليه الجواز كما يكون انتو باليرو في المضارع في لم جازم تبات ولده يوصل الماضي بينان إذا دخل عليه الشرط ابتداء في كتابة ورث فعل الماضي فعل المضارع يوصل كنه ماضي إذا صليتم على الميت nígbàtẹ́ ẹ bá fẹ́ kírun sí òkúlà àbí gbogbo ìgbàtẹ́ ẹ bá ń kírun sí òkúlà lọ́wọ́ ẹ́n fa akhlisu lahu du'a ẹ ṣe àṣàyàn àdúrà púpọ̀ fòkúlà fa akhlisu lahu èyàn túnmọ̀ sí pé kí a bá wà àsìkò lànàbì ní kásà àṣàyàn àdúrà púpọ̀ bókù dábá ń kí oṣù láti ìjà náà kìí ṣe pé kẹ́ ẹ mú ọjọ́ keje kìí ṣe pé kẹ́ ẹ mú ọjọ́ kẹjọ kìí ṣe pé kẹ́ ẹ mú ogójì ọjọ́ pẹ́ àtẹ̀sí fẹ́ ṣe special prayer yẹ́ kọ́ máa ń sọ bẹ́ẹ̀ special prayer gbogbo special yẹn àsìkò tẹ́ kí oṣù láti oníkẹ́ṣẹ́ àsìkò yẹn oníkẹsì gbogbo àdúrà tẹ màpá níbi ṣe padà àbí mi tẹ́ ẹbí pé náà àwọn àdúrà tó dá gbogbo ni àsìkò tẹ́ ìkírun sí láǹgán oníwọ́nìkẹsì kì í special dua gbogbo special dua yẹn ń bọ̀ làlẹ́ mi kan fi sí inú ọ̀rọ̀ dẹ́lá nínú ìṣẹ́lá làlẹ́ ìjọ pé ìdá sọ lẹ́tùn فأخلصوا له الدعاء أسفص أصعيا الدعاء أشوفوا رواه رواه أبو داود وعنه عن النبي صلى الله عليه وسلم láti ọ̀dọ̀ àfọ́wà Abu Hurairah bákanáà láti ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam fi salati ala al-janaza bàtánà bí tún sọ fún wa ànábì ní inú àdúrà tánàbí mọ́ ń ṣe ànábì mọ́ ní Allahumma anta rabbuha ìrẹ́ ọlọ́run ìwọ ni olúwa rẹ̀ wa anta khalaqtaha ìrẹ́ ọlọ́run ìrẹ́ ló dá wa anta adayta al-islam ìwọ náà ló sì darí rẹ̀ sójú ọ̀nà islam wa anta qabadta ruhaha bẹ́ẹ̀ sì ni ìwọ ló gbáà ẹ̀mí rẹ̀ rú àhá jẹ̀nàzà ààyẹ yahudu ilá jẹ̀nàzà wà ń ta alamu bí sírì ha wà aláníyàjá ìyọ́láwọ̀ bá ló mọ́ kọ̀kọ́ ẹ̀ ó sì mọ́ gbangba jìdínáka ṣùfà aláwọ̀ fàtìlá àwọn gbé lẹ́ni tó ń sì pẹ̀ fún níwájú rẹ̀ ọlọ́run fàfìlà ẹlọ́dàkùn bá àforíjì ọwọ́ Abu Dawud àti Imam Abu Dawud nàgbà ẹgbàwọ́ ilé ìnáwà nínú àwọn àṣàyàn àdúà fòkùnrin وعن واصلة بن العصقى رضي الله عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم على رجل من المسلمين أنا ذكروا سيارة ونكالا من المسلمين fàṣẹ̀mẹ́tì ó yà kúrò ó ní mo sì gbọ́ nínú àwọn àdúrà tánàbí ń ṣe fẹ́ ni ànábì sọ pé Allahumma inna fulana ibna fulani fi dhimmati ìrẹ́ ọlọ́run lágbájá ọmọ tó so máyé ó ti dáhùn okùn tó so mọ́ sàkání ọ̀dọ́ ti ẹ ìbẹ̀lọ́wà láì fákìí fitnatal qabr ọlọ́run sọ níbi ìdàmú fìtínà ní sáré wà àdáàbà náà àti ìyá náà wà á ń ta áhùrùwà fáyí wọ́n hàn ní pípàdéhùn ìwọ́sí ní ọpẹ́ yẹ Allahumma faghfir lahu warham ọlọ́wọ́ bá bá ní foríkì bá ní kẹ́ innaka antal ghafur rahim dájúdájú rẹ̀ ọlọ́run rẹ̀ ni aláforíjì oníkẹ́ ọwáwú Abu Dawud afọ́wà imam Abu Dawud ni wọ́n الله بن ابي اوفى رضي الله عنهما جل نعم أنه كبر على جنازة جنازة ابنة له أربع تكبيرات أو ستكبير بعد ذلك سي أما بيرين رتوك ابنة له تبقى ينسي لا أو ستكبيرات من فقام بعد الرابعة كقدر ما بين التكبيرتين ní àsìkò tí ó ṣe tẹ̀kbírọ̀ ẹlẹ́ẹ̀kẹrin yẹn ó pẹ́ ní òǹdíwọ̀n ma bẹ́ẹ̀nà tẹ̀kbírọ̀ tẹ́yìn in tó ṣe déédé àsìkò tó lò fún tẹ̀kbírọ̀ àkọ́kọ́ àti kejì ní rògbóyíwá àsìkò tó lò ní àtẹ̀kùnrátùlúlá àtẹ̀kùnrátùlúfáàníà àsìkò tó lò fún méjèèjì yẹn ó lò ń tó ṣe dédé bẹ́ẹ̀ fún tẹ̀kùnrátùlúfáàníà ìyẹn túnmọ̀ sí pé ó pẹ́ níbẹ̀ yẹ̀stẹ́kùrù láhá ó ń tọrọ àforíjì fún ọmọbìnrin rẹ̀ tó jáde láyé wàyẹ́dì rún ó ń ṣe bẹ̀lọ́ fún fún makọ́ọ̀l gbàdọ́wà kìnnìkan ó wá ní kánà rasulullah sallallahu alaihi wasallam yasnawu hakada ànábì máa ń ṣe báyìí ẹwà wọn sàábé hadith ilé ìtọ́ àkàyí a rí pé kò sí láìsí mbẹ̀ ẹni tí èèyàn jáde láyé fún oúnjẹ fún ẹ̀ lè kírun sí pípẹ́ Abdullahi bun Abi Awfa ọmọ rẹ̀ bìnrin ló jáde láyé ọmọ ẹ̀ onáà ló sì tó kírun sí láyé àárí ìtàn rẹ̀ gẹ́gẹ́ ní àwọn sọ́lá fún gbogbo àwọn náà lẹ́kẹ̀rù sí ọmọ wọn tó bẹ̀rẹ̀ láìlá àbíyàwó wọn àgbẹ̀ bẹ̀rẹ̀ lọ àmọ́ kẹni ẹ bá rí wípé àlìjẹ́bà ìgbárata ìbànújẹ́ ó lè má lè jẹ́ kó ń lè ṣe ẹ̀kàkọ́ jẹ̀mpẹ̀rù ẹlẹ́mí òkè ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ tó rí nínú àdíìsì yìí òun náà ni wípé nínú súnnà ó ní wípé àtẹ̀kbíratu rọ̀bíà kéyìn pẹ́ ó ṣàdúrà fáwà tó kù láì wọ̀mẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹta oná ẹgbẹ́ táwọn tàbí bá ṣe nǹkan nínú wọn máa ń dùn láti sọ pé bá ṣe ànábì lè ṣe wọ́n ti máa ń pè tí a ń sàyàn kalẹ̀ ṣùgbọ́n dáwọ́ pé àwọn alẹ́rẹ̀ lẹ́nu ọgọ́rọ̀ nǹkan tá à ń ṣe sẹ́nu wá gbà láti sọ pé ànábì lárí tó ṣe náà tún ṣe bẹ́ẹ̀ sáwárí yẹn wí ọ̀gọ̀ọ̀rọ̀ nǹkan la ń ṣe kí ẹ pé ànẹ́bí òní á ṣe ìfẹ́ ẹnu wa náà láti ṣe ó dáre ní ìpẹ̀rẹ̀ láàfà sùn tábà lè bí lè èyí tẹ́ ń ṣe ká lẹ́fi jọ ànẹ́bí ó ṣe akàrípá yóò ń ṣe làwọn náà fi ṣe eré kò sí nínú ṣe sí àwọn sọ̀hábà àtàwọn sọ́là bábá fẹsẹ̀ kọ́ lásán bábá ṣe nǹkan kan lásán wọ́n máa retí ká ẹgbẹ́ ìlọ́wọ́ àwọn wọ́n sọ àkọsánà ìlọ́wọ́ àníṣà sọ́lá ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ìgbà àwọn wọ̀nyí wọ́n gba wájú wa níbi títẹ̀lé súnmọ́ àníṣọ́lá sọ́lá wọ́n gba wájú wa níbi nífẹ̀ẹ́ àníṣọ́lá alẹ́sọ́lá wọ́n gba wájú wa níbi ìmọ̀ṣẹ́pa kúrò lórí gánàbí bala kalẹ̀ bóò láti fẹ́ tó wọn lọ́gbẹ́ kí mẹ́ni àjù sálàm akwa wà áàdàn wà áfíà mẹ́ni àjù àwọn sálàm àwọn ẹni rẹ̀ ìsáájú náà àwọn sàbí àtàwọn tàbíhìn mọ́nájú wọn ló dájú òun ló dọ́gba jùlọ òun ló sì múrégé jùlọ ó ní rasulullah sallallahu ya sùnáwó àgàgà ẹmẹ́bì ní kankan ànẹ́bì máa bí mo ṣe ṣe tí mo pẹ́ lórí tẹ̀kbírátù rọ́bí àyẹn ànẹ́bì náà máa ń ṣe lẹ́yìn àwọn tó ń ṣe lẹ́yìn sẹ́nu ẹ̀ lè gbà láìsọ pé ànẹ́bì máa ń ṣe lẹ́yìn kọlọ́kọ̀ sànù wa wàfí riwaya nínú ẹgbà wa ní kabbar arba'an wọ́n ní ó sì Allahu akbar lẹ́ẹ̀mẹ́rin fàmákàtà sáà lẹ́lẹ́kẹrin fàmákàtà sáà ó wá dúró pẹ́ mọ́tù sáà ẹ̀ tí wákàtí kàó sódé lọ́gàtà wákàtí kàó sùmọ́tí lára حتى ظننت أنه سيكبر خمسة wọ́n dé wípé mo fẹ́ lérò wípé àbí yóò ti ẹ̀tún sálámà àbí yóò ti ṣe aláàkúbárú ẹlẹ́ẹ̀kàrún ni ó sàdákẹ́ lọ gbárí súnmọ̀ sálámà a ń yẹmí ní yí wà ń ṣìwàlì lẹ́yìnwá gbàmà lọ́wọ́ sálámà sí apáṣì ojú sálámà pẹ́yìnà انصرف من القبلة تصدقوا قبلة تقدسوا قلنا له ما هذا أواصل يقول يدوب بيته قيد بعد جاي فقال إن إني لا أصيدكم على ما رأيت رسول الله صلى الله عليه وسلم يصنع قالوا ما مدادوا إنه ليس عليكم ككفوني تعيون تمورا نبي تعالى بنا منصر أو أكذا صنع رسول الله صلى الله عليه وسلم في بمزجزه قال بينان يا نبي من شيء رواه الحاكم وقال حديث صحيح أبا حاكم نبعث حديثي و وني حديثي ولا لا عايز الله يفهم أقولي الإمام حاكم نبا حديثي لا لا فعل كلام عام نعم موافقة ماذا الرعدين ìdáni eré tí a kà lẹ́nu àwọn màsáìlù rẹ̀gẹ̀dẹ̀ kan jáde mẹ́ ṣùgbọ́n ọjọ́ ti lọ àìlẹ́kẹ́lúbọ́ agbègbè àwọn màsáìlù yẹ púpọ̀ ṣùgbọ́n pẹ̀lú òpó ọlọ́run tó bá di jókòó sí ń bọ̀ akẹ́lẹ̀kọ́ àwọn màsáìlù hadithiya àwọn ìdájọ́ hadith tí a kà yìí ṣé lálàáfíà àwọn àlàyé ń bẹ lórí ẹ̀dẹ̀dẹ̀ abala lẹ́ẹ̀kejì òun náà ni alùfẹ́rù fìkìyà èyí tó ní ṣe pẹ̀lú jẹ̀nẹ́dà sọlátù jẹ̀nẹ́dà ó ń bẹ̀ẹ̀bẹ̀ sísá lámà sísá pọ̀tù àti sápásì ni àbí tàbátì sápọ̀tù nìkan òtítọ́ irun sọlátù jẹ̀nẹ́dà ṣáà máa ké sókè àbá máa ké jẹ́jẹ́ tí wọ́n kó jẹ́jẹ́ ni àwọn tó wọ́n láwọn gbọ́ lẹ́nu àmẹ́bì bó làwọn ti gbọ́ àbí kọ̀ yẹn kí bèrè yẹn wá sọ́kàn náà so ìdán gbogbo àwọn masáìlì odidi ìdánilẹ́kọ̀ọ́ kan lóge ṣùgbọ́n kan sọ díẹ̀ tó bá di ọjọ́ ti lọ torí àwọn tí ọ̀nà wọn ni a máa tẹ̀síwájú lórí àwọn masáìlì náà الخلافية bẹ́ẹ̀ni almadhab al-arba'a ó ń bẹ lórí wípé ṣe sálámà ẹ̀kan ni àbí sálámà méjì ó ń bẹ nínú àwọn àìmà tí wọ́n dúró lórí pé sálámà kan péré ní àwọn náà sì ní mustanad lórí ẹ̀ àwọn kan bẹ wọ́n ní sálámà méjì ni àwọn náà ní mustanad agbára lórí ẹ̀ bákan náà kíkéwú jẹ́jẹ́ ìyẹn sunna tàbá ń kírun sọlá tó jàlá báwo wá ni àwọn èèyàn ti wá gbọ́ pé ànábì kí láì ìkè ó jẹ́ jẹ́ nígbà míì ó lè jákè ànábì sallallahu alaihi wa alihi wasallam ànábì sábà máa ń ṣe bẹ́ẹ̀ láti lè jẹ́ káyìí tẹ́ ń bẹ lẹ́yìn tẹ́ mọ̀ kan tó ń ké nínú àwọn ìrun míì tó jẹ́ ìkírun jẹ́jẹ́ ànábì ọkà ké arábìnrin tí mo fẹ́kẹ́ ẹ̀mọ̀dínú ká ọlọ́wọ́ àlẹ́m ìjọ súnmọ́ oní àdìpánẹ́bì ké sókè fẹ́ẹ́rẹ́fẹ́ nǹkan ọ̀yẹ́ lè gbọ́ irú àdúrà tó mú sí torí pé tí ò bá ké sókè bá bò làwọn náà ti fẹ́ mọ́ wàá mọ súnna ṣùgbọ́n súnna níbi ìkíni sókù lára àmọ́ kìí حيث توقفنا وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما نعم standing position inshallah wọ́n ní ǹjẹ́ dúdúró imam ṣégbèdéke ó wà pé ibi imam ó dùn sí tó wá rẹ́ kí n sí òkúlà fáà ààrẹ méjì ọ̀nà níbàmú sí ọkùnrin àbí obìnrin ààrẹ alákọ̀ọ́kọ́ ọ̀nà ní déédé orí ààrẹ ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ní déédé ìgbígbáyà sí ìlàjì ara ààrẹ méjì ònìyàn náà òde abẹ́tún sókùlá kan wá dó níbi ìgbáfẹ́ kọ́ ajẹ́ wípé ibi ìgbáfẹ́ ìbẹ̀lódì oṣù tí o bá ti jẹ́ wípé ibi ọ̀gangan orí yóò ti gẹ́gẹ́ ibi gangan ìdajì abíbi gbáyà yóò dúró lẹ̀ so tí wọ́n báyìí ọ̀kan mi méjèèjì tọkùnrin ọ̀tọ̀ tí obìnrin náà ọ̀tọ̀ àdá àlọ́ náà المسؤال وإن شاء rẹ̀ ń pé tó bá sọ fún ìlú kù níbi orí tó bá sọ fún ìlú kù níbi orí pé kò dáadáa ìlú. Àdáyé ìlú wà ń bẹ̀. Bẹ́ẹ̀ mo lè sọ́ mùsùlùmọ́lá àwọn ìsákùnmọ́lá ọ̀kẹ́rá. Bẹ́ẹ̀ mo lè sọ́ lápò papọ̀ olójó fẹ́ túmọ̀ síbẹ̀. Ààyè méjì náà ni ibi orí tó bá jọkùnrin. Èyí ò tó ní ọ̀gá ìlàjì níbi gbáyà déédé pẹ̀lú lèyàn dúró sí ní ìmáàmù òfìsì ṣùgbọ́n ọkùnrin ibi déédé orí ẹ̀ ibi tí máa mú sí kiri o tí yóò fi ìlànà nìyẹn nílé tí máa mú wa ṣùgbọ́n kéèyàn wá lọ dúró níbi ìgbafẹ́ ìrọ́bá àwọn mẹ́bàá ń ṣe bẹ́ẹ̀ lọ dúró níbi ọwọ́ gbafẹ́ òkú là àyè méjì náà orí tọkùnrin ibi ìlàjì níbi báyà yẹn ti obìnrin mo ṣàlàyé fún wa wípé mọ́sálà èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ jẹ̀nẹ́zà mọ́sálà tó fẹ́ jù ní àwọn kìlàfà ti pọ̀ láàrin alìmọ̀dáìbù àgbà àwọn mọ̀dáìbù tani malikiya shafiya hanafiya hanafiya abúdó ṣe dìrásà gbogbo àmàdáyìí káwàtí ìsìkọ́j al'akọrọm ìdílẹ̀sùn èwo ló súnmọ́ súnmọ́ jùlọ bíbí láì tààlà kí ọlọ́run wá kí ó ṣẹ́wà mẹ́tàrí dáadáa ìjọ mẹ́tàrí ní lọ a lè wọnú mọ́sálà yẹn bí tafsir pẹ̀lú ìfọ̀síwẹ́wẹ́ àìbá àmà wọn lè kí wọn náà kí n àbí kọ mọ́ àlọ́ òkú kọ mọ́ àlọ́ òṣèṣì jù ṣùgbọ́n àwọn nǹkan yìí ń tọ́ yẹ kí ọmọ ilé kéwó mọ̀ ṣùgbọ́n àwọn náà àwọn masáàlì tí tètè bá ń sákò lọ́pọlọ láwọn masáàlì báyẹ̀ wà kò dàbí masáàlì ní wákàtí máa kí ló dé tó tó bẹ́ẹ̀ dìde pé ojoojúmọ́ wọ́n máa kalábà fúnka ní bó bá bá kalábà fúnka ó gbà rẹ̀ kọ̀dà bí ti wákàtí máa ń bá nǹkan lójoojúmọ́ ṣèlú ẹ̀ tó jẹ́ pé àbúrò farabalẹ̀ ká gbàgbọ́ yẹn ká sì láwọn nǹkan tá a fi máa bọ̀ má bẹ̀ tá a fi máa di mẹ́lẹ̀ púpọ̀ sódà bẹ̀rẹ̀ eléyìí ìsàrẹ̀ ọ̀dọ̀ àwọn ṣàfíyà ni wọ́n sọ àwọn màlìkíyà ni wọ́n sọ lé èyí tó jẹ́ súnmọ̀ ìlọ́gà òní gbogbo nínú tíra gẹ́gẹ́ sí ọ̀kan Imam Nawawi شافعي المذهب مذهب شافعي ni imam anáwàlúwà a padà dé báàbù kan bí ilé pé tí wọ́n sọ ń bẹ̀ yóò ní ibi kápùkátà àlàyé púpọ̀ lórí ẹ̀ tó tó pọ́rọ̀ kò wọlé ṣùgbọ́n nínú ṣùgbọ́n àwọn olùmẹ̀sìn kọ́lọ́kọ́ wa sọ wọ́n lẹ́sàn dáadáa olùmọ̀ ńlá ni wọ́n àríkọ̀ṣe dáadáa ni wọ́n ṣùgbọ́n lọ́wọ́ bá dé pé wà wípé kò sí máa súnmù kan lẹ́yìn àwọn ànábì ọlọ́ kò sí bẹ́ẹ̀ ṣe ẹ̀rìmọ̀ tó nínú ìmọ̀ ìṣẹ́bù wa yóò èèyàn máa ṣe déédé èèyàn máa gbà èèyàn sì máa sí ká máa